mọ̀ ń gbọ́rọ̀ rẹ̀. àbẹ̀bí ah, ọ̀rọ̀ ara mi ti sùn kí ni mo wá fẹ́ ṣe báyìí oṣù kẹjọ màá lé lèmi màá rọ́kùnrin kan dẹnu kọ mí dúnú síbẹ̀ ni mo wọ́n gílì mọ́. wo ṣe mọ́tàn kì ṣe pé ọ́ gílì o sì fáìn eh, ṣùgbọ́n ntẹ́mi mọ́ ọ̀rọ̀ mọ́rú yín ìlànà o nígbà tó o bá lọ́ọ̀ ń wọ́kọ mọ́tò tó ń lò èlò ni. mo ṣe mọ̀ bó ṣe jẹ́ mọ̀ pé máa ń fẹ́ mi lónìí. máa ń fẹ́ ìdí rẹ lónìí mọ́tò lórí igba wọn ní fourteen million ní ọ̀ǹtà ilé tó ń gbé lájà tó ní òbí four hundred million kọ́ ṣé wọ́n lo ní àbíwọ̀ kọ́. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé ìbọn kan wà tí mò ń date ní US ó ló ní kí n máa bóun mójútó lè yẹ kí n bá kọ. ìwọ wá fóòsì ẹ pé wọ́n lo ní inú olótìtó eight months tí wọ́n ti tóòsì rẹ dákun sọ́kùnrin tí ọba tóòsì rẹ ṣé yóò dá mọ́tò dúró ni yóò wà dá mọ́tò dúró báyìí àtìgbà tó ti mọ́ wọ́dọ̀ mi ti mọ́ lọ́rọ̀ ẹ̀mí ni ọ́ sọ ọmọ ya àwọn lébọ̀ mi tí wọ́n fẹ́ fi ọ́ ṣùgbọ́n tí wọn ò lè dẹnu kọ́ ń gbọ̀ mo fóònù ọwọ́ rẹ̀ ìrè ìrè fóònù one point kìíní kan mílíọ̀n ìwọ tó ń wọkọ̀ ta ní lo tọ́ná sọ́bẹ̀ tó sì wíìgì tó di làmọ́lẹ̀ tó mọ̀ rìn lọ síríìtì rìn lọ́rìn bọ̀ rìn lọ́rìn bọ̀. àbẹ̀bí èmi kọ́ mo mà ní fóònù. wọ́n tún fún ọ náà ní fake life wọ́n pọ̀ dànù tó wá ní gbogbo àwọn ọkùnrin tó ń wù tí wọ́n ń wò pé àwọn crush on you ṣùgbọ́n wọ́n ti wò pé ọ̀jẹ̀ rẹ ti ga jù nínú wọn fi dẹnu kọ́ ọ̀hún ni à ẹ̀ ń tọ́kọ́ lé four hundred million tí ń lo mọ́tò fourteen million tí ń lo fóònù one million ṣé àti wàá lọ́tọ̀ náà sọ́bẹ̀ ni ó tó ṣe dákun kíni. mo ní kíni náà trend ni wọn náà ṣàrí gbogbo àwọn colleagues wa ilé ma ní òun kọ́lé ṣé èmi náà ní sọ pé èmi náà kọ́lé ni. ilẹ̀ fi ń batara yín jẹ́ dúró dásìkò ọlọ́run dúró dásìkò ọlọ́run ọkùnrin tó ṣe pé room and self contained lọ́kọ́ sórí ilẹ̀ tiẹ̀ ṣé ní ọ̀wà bá one four hundred million tó fi kọ́lé àṣẹ́bọ̀ kó o sì nílé àṣẹ wọ́n yọ ọ ni ọwọ́ à ń fi ipò ẹ wá lẹ́ẹ̀rọ̀kùn ìpè yìí dákun ta ní bóde láàárọ̀ báyìí tí ó dùn sí junction báyìí táwọn lift ó mọ̀ pé bí lift wọ́n mọ́ gbé èèyàn ẹlòmíì ò dùn bá tó ní àǹtí i like you give me your number ṣùgbọ́n bọ́ọ̀ ẹ̀kọ́ ní mọ́tò lọ́ọ́ wà tí wọ́n ti rò pé èbó ni ọ́ ibẹ̀ wọ́n ti wá dẹnu kọ́ àbí àbí inú ilé four hundred million wọ́n wọ̀ wá wá tòsí rẹ̀ wọ́n bá ti wò pé àìlè ti lówó pin láì mọ̀ pé fake life lẹ̀ ń lò fake life ló wọ̀ látòkè nílẹ̀ bó ṣe wà bẹ́ẹ̀ mi gan wù ọ́ mo wò pé ó wọ́ ti five hundred thousand fake life sí ni sọ́kùnrin tọwọ́ ṣẹ́ẹ̀tì one five lẹ́wà tòsí rẹ̀ tó bá fẹ́ rọ́kọ wọn pin wà nílẹ̀ nínú ilé tiwa gan lọ́dọ̀ mi tí wọ́n láìpẹ́ ń wò mí yàrá kan lẹ́jọ́ mọ́ gbé ògbé fake life bílẹ̀ sọ̀tí ọlọ́run àbí òtí ọlọ́run. Ah, ṣe rí wúlò àpọ̀rọ̀ fake life yìí gan-an a ní láti stop ẹ̀. àmọ́ wulẹ̀ stop ẹ̀. a ní láti stop ẹ̀ nǹkan tá a tó tá a ń pera wa yìí. èmi ní ní ìṣọ́ mo yọrí tí mo ti wà nílé ọkọ ni room self contained mi àtọkọ mi sì ń gbé ó sì tẹ̀mí lọ́rùn. sọ fọ́ọ̀lù àbọ̀ fọ́ọ̀lù. àmú ah, fọ́ọ̀lù kó o lọ nílé kó o rè séǹjì kó o kí n ká fún ọ bàbá ti fọ́ọ̀lù wá bá mi o sì gbọ́dọ̀ pọ́n ròbò tó báyìí wá bá mi ọkọ̀ lọ dúdú ná o sì mọ́ bẹ́ẹ̀ ni gbogbo orun ojú gbogbo tàtú yìí kàtó yìí ọ̀pá rẹ gbogbo ohun tó ń bọ̀ bá ti o sì ní máa gbé mọ́tò yẹ dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ wọ́dọ̀ tèmi olùrọ́pìn tó ṣe ẹnu bí mọ́tò dẹ̀ndẹ̀dẹ̀ndẹ̀ yá o àwọn tí wọ́n tó sì yín lórí ilé kí olóṣò